àmọ́ èyí tó yí padà àti èyí tí ò yí padà lọ́dọ̀ àwọn màláíkà ni ìyẹn ti ń ṣẹlẹ̀ méjèèjì ń bẹ ní ọ̀dọ̀ ta ni o ọ̀dọ̀ Allah o àgbọ́yé kẹta àgbọ́yé fún yẹ́múhù lọ́hùn máa ń yẹ̀ṣà wàyúsíbítù ni pé kí ọkùnrin kan ti máa tẹ̀lé àṣẹ àláùbọ̀ fún ọ̀pọ̀ ọjọ́ lẹ́yìn náà kí ó padà síbi ìyapa àṣẹ Allah kí ó sì kú sínú ìṣìnà àìgbàgbọ́ onítọ̀hún ni ẹni tí aláwò pa orúkọ rẹ̀ rẹ̀ nínú ìmọ̀nà irúfẹ́ ẹni yìí ló wà ní abẹ́ ní ìdàkejì ẹ̀wẹ̀ ẹni tí Allah fi orúkọ rẹ̀ rinlẹ̀ sínú ìmọ̀nà ni kí ọkùnrin kan ti máa yapa àṣẹ Allah ó bọ̀ fún ọjọ́ fún ọ̀pọ̀ ọjọ́ lẹ́yìn náà kí ó padà síbi ìtẹ̀lé àṣẹ Allah kí ó sì kú sínú ìmọ̀nà Islam onítọ̀hún ni ó wà ní abẹ́ wàyúsíbítù àgbọ́yé kejì nu ẹni tó ti ń ṣe Islam bọ̀ tẹ́lẹ̀ tí Allah wá pa ọkọ̀ ẹ̀rẹ́ kúrò nínú ẹni tí ó ṣe Islam wọ àlìjẹ́nnà kírú ẹni bẹ́ẹ̀ kó wá padà máa ṣe kèfèrí kó fi wá jáde kúrò láyé ọ wà nínú yẹ́múwù lọ́hùn máa ń yẹ̀ṣà àga sí pé òun wà nínú ẹni tí aláwọ̀ pọ́ọ́pọ́ ẹ̀rẹ́ nínú ọmọ àlìjẹ́nà nù wàyúfúbítù òun ni ẹni náà tó ti ń bá kẹfìrì bọ̀ tó wá díẹ̀ tí ó kù tó ń padà ṣe ìsìláàmù òun ni wàyúfúbítù àtẹnìkíní àtẹnìkejì àkọọ́lẹ̀ àwọn méjèèjì Allah ṣẹ̀ṣẹ̀ kọ ó ti wà nù láhùlẹ̀ mahfuz àgbọ́yé kẹyìn àgbọ́yé kẹrin àgbọ́yé kẹrin àgbọ́yé fún yẹmúhù lọ́hùn máa ń yẹ̀ṣá wa yusbitu ni pé àwọn màláìkà yóò máa kọ gbogbo ọ̀rọ̀ àti ìṣe ẹ̀dá ní ojoojúmọ́ nígbà tí ó bá di ọjọ́ àlàmísì wọn yóò yọ gbogbo ọ̀rọ̀ tí kò láláádá àti ìyà lọ sílẹ̀ àwọn ọ̀rọ̀ bíi mo jẹ mo mu mo sùn mo jí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ẹ̀dá ò lè má sọ pé mo ti jí mo ti jẹun mo ti mu mi kò láláádá lọ gbólóhùn tó wíwù kò láláádá lọ kò sì la ìyà lọ tó ti wá di ọjọ́ àlàmísì tí wọ́n á kó iṣẹ́ wa lọ sọ́dọ̀ ọlọ́run àwọn irú gbólóhùn bẹ́ẹ̀ tí ò láládá lọ èyí sì ni ìtumọ̀ yẹmúhù lọ́hùn máa ń yẹ ṣááù wọ́n pa gbogbo èèyàn rẹ fún ọ wọn ò ní rẹ́kọ̀n pẹ̀lú ẹ̀ wọn yóò sì fi àwọn ọ̀rọ̀ àti ìṣe yòókù tí ó laláàdá àti ìyà lọ sílẹ̀ wọn yóò sì fi àwọn ọ̀rọ̀ àti ìṣe yòókù tí ó laláàdá àti ìyà lọ sílẹ̀ nínú àkọsílẹ̀ iṣẹ́ ẹ̀dá èyí sì ni ìtumọ̀ wàyúsíbítù tó ti yé àwọn ọ̀rọ̀ tí ò laláàdá lọ. La tí ò làyà lọ tó bá ti di ọjọ́ àlàmísì tán fẹ́ kó ṣe wa lọ sọ́dọ̀ ọlọ́run ọba wọn á dìlítì àwọn yẹn wọn á dìlítì ẹ̀ àwọn ètò bá la láàdá lọ àti ètò la ìyà lọ wàyó síbítù wọn á rìtẹ́ nìyẹn síbẹ̀ ọ̀wọ́ yẹn ni wọ́n gbé lọ sí ọ̀dọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí iṣẹ́ tí ẹ̀dá ṣe ṣe é mọ̀ pé ó wà Qur'an tọ́lọ́n sọ pé. ma yalifadhu min qawlin illa ladayhi raqibun atid any word tó wọd bá sọ ẹni tí ó kọ ọ́ lẹ̀ ó ti wà ọkọ̀ gbogbo ẹ̀ lẹ̀ wọ́n wàá yọ eléyìí tí ò la ìyá lọ fẹ́ dà wọ́n á dìlítì la ìyá lọ tó la ládá lọ wọ́n a fi ile ìyẹn ni wọ́n á gbé sọ́dọ̀ Allah so ìyẹn ni ma yẹmuhu lọ́hùn. mọ́yàṣáù wàyúsíbítù àgbọ́yé karùn-ún àgbọ́yé fún yẹ́múhù lọ́hùn mọ́yàṣáù wàyúsíbítù ni pé àwọn àyà kan ń bẹ lásìkò tí àlùkùránì ń sọ̀kalẹ̀ lọ́wọ́ fún ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam tí aláwọ̀ yóò pa ìdájọ́ inú wọn rẹ́ irúfẹ́ àwọn àyà bẹ́ẹ̀ ló sì wà ní abẹ́ yẹmuhu lọ́hù máa yàṣáù ní ìdàkejì ẹ̀wẹ̀ àwọn àyà kan sì ń bẹ tí aláwò kò ní pa ìdájọ́ inú wọn rẹ́ irúfẹ́ àwọn àyà bẹ́ẹ̀ ló wà ní abẹ́ wàyóṣebétù nínú nǹkan tí ọlọ́run fi rinlẹ̀ fún wa nínú Al-Qur'an òun ni pé àwọn àyà kan ń bẹ tó dá sí wípé. ìdájọ́ inú wọn aláwọ̀ pààrẹ́ àwọn àyà míì ń bẹ tó gá sí pé ìdájọ́ inú wọn aláwọ̀ tún máa fi rinlẹ̀ wọ́n ni pípa ìdájọ́ àyà rẹ̀ fífi ìdájọ́ àyàmì míì rinlẹ̀ òun ni wọ́n ń pè ní yẹmuhu lọ́wù yẹ wàyú síbítù àgbọ́yé kẹfà àgbọ́yé fún yẹmuhu lọ́wù wàyúfíbítù ni pé Allahu subhanahu wa ta'ala yóò máa ṣe àforíjì àwọn ẹ̀ṣẹ̀ wẹ́ẹ́rẹ́ kan fún ẹ̀dá èyí sì ni èyí sì ni yẹmuhu lọ́hùn máa ní ìdàkejì ẹ̀wẹ̀ Allah subhanahu wa ta'ala yóò sì fi àwọn ẹ̀ṣẹ̀ wẹ́ẹ́rẹ́ kan mú ẹ̀dá èyí sì ni. wà yófébétò àgbọ́yé kẹfà yẹn ó ní òpin àgbọ́yé àwọn àfáà lórí ọ̀rọ̀ ẹ̀ gbogbo àwọn àlàyé wọ̀nyí wà nínú tafsiru àtọ́bárí nítorí náà àáyà yìí kò túmọ̀ sí yíyí kádàrá ẹ̀dá padà nínú tírà láòkòlè mahfuz ó sì kúkú ti rinlẹ̀ nínú hadithi hadithi anabi sallallahu alayhi wa sallam pé a ti gbé gègé sókè kúrò lórí kíkọ kádàrá àwọn àkọsílẹ̀ sì ti gbẹ rúfin átìlì àkìláàmù wọ́n ti gbé gègé kúrò lórí ìkọ̀wé ìkọkádàrá wàjá fati sohof àwọn abi tí wọ́n sì kọ́ kádàrá sí ó ti gbẹ fún ìdí èyí àdúà tí ẹ̀dá yóò ṣe àti ọ̀nà tí àdúà náà yóò fi gbà méjèèjì ti wà nínú kádàrá ẹ̀dá tí ó wà nínú tíra láòhùlì kò sí àdúà kan tó ṣe tó bá aláwọ̀ lójijì àdúrà tó ó ṣe aláwọ̀ ti kọ́ èyí tó ò ní rántí ṣe aláwọ̀ ti kọ́ kò sí kinní kan tó bá aláwọ̀ lójijì nítorí náà gbígbà àdúrà kan kò tayọ àkọsílẹ̀ tí aláwọ̀ subhanahu wa ta'ala ti kọlé ẹ̀dá lórí nínú tírà láhùlì mahfud síwájú ìṣẹ̀dá rẹ̀ tọ́ba gá sí pé àdúrà máa yí kádàrá padà ni ànábì Ibrahim aleyhisalaam ó kúkú ṣe àdúrà fún bàbá rẹ̀ pé kí ọlọ́run ọba kó sọ bàbá àwọn di mùsùlùmí ṣáàdúrà náà yí kádàrá padà bíi ṣé bàbá ẹ̀ gbà fọlọ́run kó tó kú bí tá a sì ló yẹ kájú ààrẹ ó tètè gbà àwa ni àbáwọn ànábí ọlọ́run in fact tọ́ba ká sí pé àdúrà máa yí kádàrá padà ni kò ní í sí kẹfẹ́rí kan láyé kò ní í sí kẹfẹ́rí kan láyé nítorí pé ìbànújẹ́ ní máa jẹ́ fáwọn ànábì ọlọ́run kí àwọn kan má gbà fún wọn wọ́n máa jẹ́ ìbànújẹ́ fún wọn ni wọ́n sì máa bẹ ọlọ́run lórí ìjọ wọn jẹ́ kí ìjọ mi jẹ́ ọgbọ́n tí mò ń sọ iye mọ́ sí wọn lọ́mọ náà àmọ́ kádàrá ò jẹ́ o kádàrá ò jẹ́ o ẹ tún wo ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ wo ìdààmú tó dà lórí Abu Tọ́líbì lórí kíni lórí kí kádàrá ẹ̀ fi yí padà kó dọ́mọ àlìjánnà sọ́wádìí ibi tí kádàrá ọlọ́run bá wa dé ló fi wà ń bí o ibi tí kádàrá ọlọ́run tó bá wa dé ló fi wà ń bì tó bá dá sí pé kádàrá máa yí àdúrà máa yí kádàrá padà ni ẹbí mi ló yẹ kó pọ̀ jù tà lé mu àbí olérò pé nù mí ó dùn kẹ́bì mi ó wọná sọ lérò bẹ́ẹ̀ tádà bá máa yí kádàrá padà ni sáàrẹ̀ ń yẹ jẹ́ kírísẹ̀ nù yín ṣé ọ̀ máa bá ẹ̀bẹ̀ lọ́hùn pé kọ́ lọ́hùn sọ yàwó di mùsùlùmí. sọ́ọ̀tì àsọ̀dì sáàrẹ̀ ti bàbá ẹ̀ jẹ́ kírísítẹ́nì sọ́ọ̀tì àsọ̀dì kádàrá ọlọ́run kò ṣeé kúwérì àfi ká gbà á kò ṣeé kúwérì lórí ẹni tí ó wà àlìjẹ́ náà lórí ẹni tí ó náà kò ṣeé kúwérì. gẹ́gẹ́ bó ṣe já sí pé tọ́lọ́ ń bá sọ̀kò ìbànújẹ́ kan sí ẹnìkan ò lè kúrì ọlọ́run bí ò ṣe gbọ́dọ̀ sọ̀rọ̀ òdì sọ́lọ́run tọ́lọ́ ń bá gbé àdánwò dé náà lọ ò gbọ́dọ̀ sọ̀rọ̀ òdì sọ́lọ́run tọ́lọ́ ń bá sọ pé ẹbí rẹ kan wọ̀ ná kò sí ní tó ṣe sí i. anabi banújẹ́ gan lórí àbútọ́líbì gẹ́gẹ́ bó ṣe banújẹ́ gan lórí bàbá rẹ̀ àti màmá rẹ̀ àmọ́ kádàrá ti kọjá ó ti gba wájú nítorí náà ohun tó yẹ kó o máa ṣe ni pé tó o bá bára rẹ̀ nínú àwọn tọ́lọ́ nǹkan kádàrá oríire mọ́ ọpẹ́ ló máa ọpẹ́ yóò máa dá fọlọ́hún kì í ṣe pé wàá máa pé rí ọlọ́hún o ò sì ní ipò tó ti lè máa yiri sí ọlọ́hún wò o ò wọ ipò kọ wá máa ní ọfẹ́ máa máàkì sí ọlọ́hún ó dúpẹ́ fọlọ́hún ni tọ́lọ́ ń ṣe ọ bó ṣe ṣe ọ yìí nítorí tó bá ṣe ọ bá mi kò sí ní tá a ṣe sí i lẹ́yìn ká máa sọ̀rọ̀ ká máa sọ̀rọ̀ kí ẹni tọ́lọ́ ń bá koríire má kọ́ mọ ọ̀rọ̀ lódodo kó sì gbà á gbọ́ kó sì tẹ̀lé bọ́ bá ṣe bẹ́ẹ̀ kádàrá tọ́lọ́ ti kọ òun náà ló kò lórí òun ǹgọ́ ti yé tẹ́nìkan bá wá sọ pé àdúrà máa yí kádàrá. ọ sọ fún ni pé àdúrà kì yí kádàrà àmọ́ àdúrà wà lára kádàrà àdúrà kì ọlọ́run ti kọ́ ọ bẹ́ẹ̀ bó ṣe ọlọ́run sì ti kọ́ ọ bẹ́ẹ̀ bóyá òun ó pé rẹ àbóhùn ò ní jẹ́ pé rẹ̀ tọ́ ọba wá ti torí pé kádàrá ọmọ yí tó ń lọ rèé àdúrà ọ̀tanra jẹ ní o ọ̀tanra rẹ jẹ nìyẹn tọ́ ọba ń kan pẹ̀lú èròǹgbà pé ń kọ́ mọ́ ọ̀fẹ́ ó yí padà ohun nkọmọ ń kọ́ mọ́ kó wá oníkówó ọmọ bá tí èkú wa là ń bá yí ohun tó kọ́ àwọn míì náà ń bá yi kò sí àdúrà kan tó o lè ṣe tí ò sínú kádàrà bájú àyàn ọgbà gbà bí ò ní gbà. wọ́n wà nù kádàrà ló sì fi já sí pé ọ̀nà mẹ́ta ni àdúrà máa ń gbà gbà nítorí pé kádàrà ò ṣe é yí padà náà ni tí kádàrà bá bá ṣe é yí padà pẹ̀lú àdúrà ni ọ̀nà kan péré ni ọ̀bàjọ́ náà gbígbà àdúrà ọ̀nà náà sì ni pé kí n tá à fẹ́ kárí kí n tá à fẹ́ kárí. àmọ́ kò rí bẹ́ẹ̀ ọ̀kan nú ọ̀nà mẹ́ta ni àdúrà tó ọba ṣe ni ó gbàgbà ọkọ̀ ọkọ̀ ọ̀kan nú ọ̀nà mẹ́ta ni àdúrà tó o ṣe ni ó gbàgbà ọ̀nà àkọ́kọ́ òun náà ni pé n tó fi àdúrà sùn kò rí bẹ́ẹ̀ ọlọ́run ti kọ́ bẹ́ẹ̀ náà ni pé ó fi àdúrà yìí so igbá ọlọ́run ó sì fún ọ nígbà náà ọ̀nà kejì òun ni kí Allah fi àdúrà rẹ kọ́bọ̀ fi ti aburú dànù ọ̀tọ̀rọ̀ oore ni oore wọn ní wá fi dènà aburú ọ̀tọ̀rọ̀ o sì ti nígbà kan lé tẹ́lẹ̀ àdúrà wà á gbà lórí igbá tó o ní lé tẹ́lẹ̀ bí o ṣe ní fọmọ lọ́wọ́ ọba ọ̀fi àdúrà yẹn ọba ọ̀fi ti aburú kígbà tọwọ́ rẹ̀ ó fọ́ àlékún gbá ló ń wá gbogbo ẹ ti ń ṣàdúrà lónìí wọ́n ń wà lékún oore ni kò sẹ́ńtọ́ lọ́wọ́ òṣòre fún. tí ọlọ́run ọba wá gba àdúrà rẹ pé kó fún ọ nígbà tí ó sì bọ́ ọ fi dènà kígbà àti ilé ọmọ fún láàdá àdúrà lòkù tó gbà láàdá àdúrà lòkù tó gbà ọ̀pọ̀lọpọ̀ àdúrà wa láàdá láti gbà lọ́rùn ọ̀pọ̀lọpọ̀ àdúrà wa láàdá láàfi gbà lọ́rùn torí pé ìjọsìn ni àdúrà bí òun ṣe jẹ́ ìjọsìn tí àwẹ̀ jẹ́ ìjọsìn náà ni àdúrà ṣíṣe náà jẹ́ ìjọsìn àgbàládẹ lọ́jọ́ àlìkìyàmà ìbàjá sí pé nínú sí àdúrà òun ni kó yí kádàrá padà nínú láhùlì màfúùsì ni ọ̀nà kan péré ni ọ̀bàjẹ́ ọ̀nà gbígbàdúrà òun náà sì ni kó o tọrọ nǹkan ọlọ́wọ́ sì kọ́ nǹkan mọ́ ọ kó o sì wá rí i ntọ́lọ̀ òkọ mẹ́ta àdúrà ọ̀ràn ntọ́lọ̀ òkọ mẹ́ta sẹ́ àdúrà ni àdúrà ọ̀ràn tí wọ́n bá ní ànáwọ́ ta ló bẹ́lọ̀ pé tóun náà bá lè di gómìnà almost gbogbo wa láfẹ́ náwó àfi irú àwọn bàbá yìí ni wọ́n lè fẹ́ náwó ti wọn. bàbá ànitẹ́ bá ní ká náwó nìsín pé ta ló lè bẹ lọ́n pé kóun náà ó di ọ̀kan náà àwọn gómìnà Ọ̀yọ́ stéètì mo ní gbogbo wa láàfẹ́ náwó àfi yín nìkan. Uh-huh bàbá ó jókòó lé ti wọn ni wọn ò ní di kí wọ́n di gómìnà mọ́ báyìí àmọ́ àwọn ọmọ wọn ni wọ́n lè sọ pé àwọn di gómìnà ok now wàá lọ sàdúrà ń wò káwọn ẹni tí ó gbà fún. lọ ṣe wò káti bẹ̀ ń dọ́ oògùn. kádàrà wò pé ṣé àdúrà máa yí kádàrà àbí kì í yí kádàrà padà ìwọ náà ohun tó ti ń béèrè fún nígbà míì tọ́wọ́ rẹ ò tí ì tí ò tún sírètí rẹ èkú láyé ṣé ṣe wá ti ń ṣàdúrà òun ẹlòmíì ti ń ṣe àdúrà míì ó ti lé lọ́dún mẹ́wàá tó ti ń ṣe é bọ̀ tọ́wọ́ rò tí ì bá tọ́wọ́ já sí pé àdúrà mọ́ yí kádàrá padà ni ọwọ́ rẹ̀ ó ti bá àmọ́ ọ̀gbọ́yé ni ọ̀nà mẹ́ta làdúrà lè gbàgbà ìsáídà kí n tó ń wá tó fi àdúrà sùn kó tí ọ̀ lọ́wọ́ tàbí kí Allah kó sọ àdúrà yẹn di arọ́bí aburú tó fẹ́ ṣẹlẹ̀ sí ọ tí wo ò sì mọ̀ tí Allah ó sì fi àdúrà yẹn tí ó fi taari ẹ̀ kúrò lọ́dọ̀ rẹ ọlọ́run sì sọba alábòsí tí ó bá ṣe ń tó fẹ́ lórí àdúrà tí ó sì fi taari aburú dànù fún ọ tí ó sì bọ́ tọ́jú ẹ̀ iṣẹ́ rẹ ló ṣeun ó òun dandan ni kó o rí nǹkan lórí pé ó pé òun àmọ́ tó o fẹ́ rí ọjọ́ àlèkìyàmọ̀ ni tó torí ẹjẹ́ àtún ti bòmíì wò tó bá já sí pé àdúrà mọ́ yí kádàrá padà ilé ayé ò ní ṣe gbé fún wa o ilé ayé kò ní ṣe gbé fún wa nítorí pé àdúrà ò lè yí kádàrá padà ló jẹ́ kí ilé ayé ó ṣe gbé o kò sẹ́ tí máa ń dàlẹ́ owó ta ni nínú wa ni ọ̀bẹ lọ́run pé kọ́ lọ́run wọn kọ́lé fún òun kọ́nàwọ́ pé láyé tóun wáyé òun ò nídìí ilé òun fẹ́ rẹ́ǹtì ilé kú ni. níbi táwọn èèyàn ti ń fagídí kọ́lé tí wọ́n ti ń kọ́ yàrá kan lé. ta nínú wa ni ọ̀bẹ lọ pé kọ́lọ́wọ́ ó ṣe nǹkan ìrìnsẹ̀ fóun. ok ta nínú wa ni ọ̀bẹ lọ pé kò ń dádúró níbi òkòwò òun kò ń mèsì lábẹ́ ẹnì kankan. tọ́lọ́mbà wa gbàdúrà fún gbogbo wa gbogbo wa la sáà dùn àwọn. tá a sì lè má ṣe wọ ọlọ́run mo fẹ́ dá dúró ìfẹ́ wà lábẹ́ ẹnìkankan kí n dáníṣẹ́ tèmi náà níní kí n dáníṣẹ́ mi níní ìfẹ́ jẹ́ mìrẹ́ǹtì kù ìfẹ́ gba kọ́kọ́rọ́ ńlẹ́ kù kí n kọ́lé tèmi ní èmi náà fẹ́ nìkan àrìnṣẹ́ wojọ́ tá a ti ń ṣàdúrà ń àwọn kan ti kú lórí àdúrà ń wọn kọ́lé wọn ra mọ́tò wọn ò sì kú òní kú ọmọ ẹ̀yìn tí ẹ fi kú láyé. tí ọlọ́run bá gba gbogbo àdúrà ń bá ṣe tọrọ ẹ̀ kò ní sọ́gà kò ní sọmọṣẹ́ kò ní sí tẹ́nàǹtì kò ní sí mìrẹ́ǹtì ló gẹ̀ tẹ́nàǹtì ló sọ̀gà ara rẹ̀ ṣáyé sì ṣe gbé báwọn orílẹ̀-èdè wo ni ò ti sí mìrẹ́ǹtì lágbàáyé Brunei ó jẹ́ ọ̀kan nílẹ̀ lárúbáwá tó lówó lọ́wọ́ tó wọ́n ń sàn bẹ́ mẹ̀rẹ́ǹtì mẹ́ńbẹ́ ọkọ̀ kọ̀máṣíà ń àwọn kan jọ̀gá àwọn kan wà lábẹ́ ọga ń sọ nípa àwọn tí ń sọ pé yí tẹ́ ń bá láròjinlẹ̀ wọn ò ní máa fi yún tàn ọ́ yún náà wọ́n ètàn ọ́ lọ ṣọ́ọ̀ṣì wọ́n ní kádàrá rẹ̀ ó yí padà sẹ́ ẹ̀ ló fi lọ sí òru àtúnyàn kí lọ wá ríyàn bọ̀ látọdún tó ti ń lọ ṣọ́ọ̀ṣì ọmọ arìnsẹ̀ lọ ni òsì lè má ṣàdúrà mọ́tò ṣé wọ́n ti á pè kàn ọ́ má jẹ́ wọ́n tọ̀ ọ́ jẹ́ bó ṣe sin ọlọ́run ni kó o máa ṣe orí ayé ọlọ́run ti pín in lẹ̀ ọlọ́run ti pín orí ayé lẹ̀ bó ṣe sin ọlọ́run ọba rẹ o ní omógútó ẹlòmíín sákò nàìjíríà ó sá lọ ìlú míì ṣé gbogbo àwọn tó sá lọ ìlú míì ni wọ́n rí bá ti ṣe ni ẹlòmíín sá lọ ó sábọ̀ ni. ẹlòmíì ó sá lọ ó sábọ̀ nítorí náà má jẹ́ kí wọ́n tàn ọ́ jẹ o àdúrà kì í yí kádàrá padà o ṣùgbọ́n àdúrà wà lára kádàrá tọ́ ọ bá sì ṣàdúrà máa retí pé ọ̀kan nú ọ̀nà mẹ́ta ló gbàgbà àdúrà rẹ padà èsì àdúrà rẹ padà ìsáídà kó orí tó ń fẹ́ tàbí kọ́lọ̀ kọ́lọ̀ wọn bá kọ́bọ̀ fi ti aburú dànù kó gba ládàá rẹ̀ lódidi lọ́jọ́ àlìkìyàmà ọ̀rọ̀ kádàrà nù nínú súra àlìbákọ́rà Quran two verse one zero four. Allah subhanahu wa ta'ala sọ pé yá ayú alẹ́dínà àmánù látẹ̀kúlú rọ́ọ̀ìnà wàkúlú òǹdórúnà wàsímàù wàlẹ̀lẹ̀káfìrínà àdáàbùn àlìm Quran 2 verse 104 yá ayú alẹ́dínà àmánù ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo látẹ̀kúlú rọ́ọ̀ìnà ẹ má sọ pé rọ ìnà ẹ má sọ bẹ́ẹ̀ ẹ má sọ pé rọ ìnà wàkúlù àmọ́ ẹ sọ pé òǹdúrúnà ẹ má ẹ sọ pé ni ká ẹ wí ẹ má sọ pé rọ ìnà wá sínú àwọn kí ẹ sì máa tẹ́tí gbọ́rọ̀ ẹ̀sìn wọ́n lè lè ti àwọn aláìgbàgbọ́ sì ni ìyà ẹlẹ́ta eléro kí wá ní ìdí kí ni ìdí kí ni ìdí tí Allah fi sọ pé ẹ̀yin mùsùlùmí ẹ má sọ pé rọ́ ìná ohun tí kẹ́ ẹ wí ni òǹdúrúná rọ́ ìná àti òǹdúrúná wọ́n jẹ́ ọ̀rọ̀ tó lè jìrọ̀ ara wọn nínú èdè lárúbáwá. ìtumọ̀ ọ̀rọ̀ méjèèjì sì ni kíyèsí wa rọ ìná òǹdóróná kíyèsí wa máa wò wá ṣùgbọ́n àwọn yahudi rọ ìná àwọn yahudi wọ́n ń lo ìná nínú èdè wọn fún àwọn ànẹ́bí wọn láti fi bù wọ́n kù nígbàkigbà tí wọ́n bá ń bá wọn sọ̀rọ̀ ẹ̀sìn bí rọ ìná. kì í ṣe èdè abúnikù nínú èdè lárúbáwá Allah kọ̀ fún àwa mùsùlùmí láti lò èyí rí bẹ́ẹ̀ kí àwa mùsùlùmí lè mọ̀ pé ìlò èdè wa kò gbọ́dọ̀ jọ ti àwọn aláìgbàgbọ́ àlàyé kan nìyẹn o rọ ìná àti òǹdúróná Allah ní ẹ má sọ pé rọ ìná òǹdúróná ni kẹ́ ẹ wí rọ ìná nínú èdè Júù in tó túmọ̀ sí ni kéèyàn ó kéèyàn ó mú àgbàlagbà ṣeré tí yorùbá máa ń sọ pé wọ́n ń sọ ní èbú àgbà so àwọn àwọn yahudi wọ́n máa ń sọ ọ́ sí àwọn ànábì wọn ṣe wá rírọ́ ìná yìí ó tún wá wà ní vocabulary lárúbáwá tí ń túmọ̀ sí pé kíyèsí wa máa wò wá àwọn tó ní a máa ṣe máa mọ ọ̀bùsàbù wa wọ́n mọ̀ rí bá a ṣe ń gbọ́ yé sí bá a ṣe ń ṣe é sí inú àwọn júù wá dùn nígbà táwọn náà ń gbọ́rọ̀ ìná lẹ́nu àwọn sọ̀hábà làlọ́ọ̀ fi wá ṣe gbólò yẹn léèwọ̀ fún àwa mùsùlùmí wípé ẹ̀yẹn mọ̀ sọ̀rọ̀ ìná ìǹtẹ̀yìn ń lò fún kọ́ làwọn ń lò fún àwọn ń lò láti fi tàbùkù àwọn ànábì. ẹ̀yin ò fi tàbùkù àwọn ànábì àmọ́ lóde wọn ìgbà tó ti já sí pé èdè yẹn ti intersect ó ti jálura wọn wọ́n máa sọ kiri pé kódà àwọn sàbí gan náà máa sọ bẹ́ẹ̀ fànàbí wọn pé rọ́ọ̀yì náà ìbọ̀rọ̀ míì wà nú èdè yín táwọn ò ní tó sì túmọ̀ sí ń tẹ́ gbàlérò òun náà sì ni òǹdúrúná ẹ̀yà máa sọ pé òǹdúrúná. ok ọlọ́run tó sọ báwọn níbi ìlú èdè ni ọ̀wà sọ pé kó máa jóúnjẹ kérésì ọlọ́run tó ní ká èdè tí àwọn ń lò tó tàbùkù àwọn ànẹ́bí ọlọ́run ọlọ́run ní àpadà sọ pé àmẹ́ gbogbo ọ̀nà ni Islam máa ń gbà á yàrá ẹ̀ sọ́tọ̀ kúrò níbi ntí ìbá ti sara rẹ̀ ní ọ̀rọ̀ ni o ní ìṣe ni o níròrí ni o Islam dádúró gédégbé lọ́tọ̀ ó unique ó dádúró gédégbé lọ́tọ̀ ìwọ náà má wàá fi èdè má fi jọ wọn ok lọ́dọ̀ àwọn kírísítẹ́nì láti máa ń gbọ́ orí ọ̀fẹ́ orí àjùlọ ni mùsùlùmí máa ń sọ orí ọ̀fẹ́ lẹ́ẹ̀mọ́ gbọ́ lẹ́nu àwọn kírísítẹ́nì pé tí fẹ́ẹ́ náà bá fún mi lórí ọ̀fẹ́ kò sí orí ọ̀fẹ́ o orí àjùlọ ni èdè tọ́lọ́ ń lò fún wa nù fọ́dúlù lọ́lọ́ ń lò fọ́dúlù oore àjùlọ tàbí àjùlọ oore so ọ̀n láti sọ táàmsì wọn tẹ́ máa sọ mọ́ sọ ń tiẹ̀ ìgbà tí wèé sara wọn gẹ́gẹ́ bó ṣe ń sọ̀rọ̀ á fún kọ́ ọmọ sọ̀rọ̀ bíi tọ́ọ̀gì ṣe máa sọ̀rọ̀ àwọn tó wá burúkú tọ́ọ̀gì lọ làwọn aláìgbàgbọ́ àsáàsì mọ èdè àwọn ọmọ ta èdè àwọn ọmọ amúgbó ṣé o máa fi sọ̀rọ̀ ṣé ìsọ̀rọ̀ á fún un ọ̀sẹ̀ á ní sọ́ra fún táàmùsì àwọn kẹfìrí tó bá gasi pé táàmùsì wọn ni wọn náà á máa lò nínú ẹ̀sìn tiwa ọlọ́run bá tiwa kò fara mọ́ o ló fi sọ pé látẹ̀kú ló ìná wàkúlú òǹzòrò náà.